Thank you. o ojúbọ ògún rèé nínú odò ọ̀ṣun mo ní yèyé mi màmá tó rẹwà pẹ̀lú mi wọ́n máa sọ fún wa ní àwọn nǹkan tó yẹ. àwa ògún ni olùlànà sí àlànà wa ní akọ́dé òṣogbo. ìgbà tí adé òṣogbo ìní omidé lórí yèyédé àwa sáà ni olùlà. àwa la ta ìlú òṣogbo dó màmá sọ pé àwọn làwọn tẹ ìlú òṣogbodo ẹ ṣe gan ni mà á máa rí yín bá bẹ́ẹ̀ ni mà má jẹ iṣẹ́ lásán o ìyá lóye apàjájá wàjú má jẹ iṣẹ́ lásán o. kan gangan tó ń ṣẹlẹ̀ ní òní mo ní yèyé mi pẹ̀lú mi arẹwà màmá kí lorúkọ yín mà. orúkọ tèmi ni ìyá òòṣà oyèlọlá ajíbọ́lá ẹlẹ́bù ìbọn. Hmm. màmá àwọn kan wo ló ṣẹlẹ̀. omi ti wà ń bí káwọn ènìyàn tó wá bá a olùtìmẹ̀yìn àti láròóyè igbó ìkólé ni wọ́n ń gbé sómi níbẹ̀ tẹ́ẹ̀rù bá ti kú ọ̀dà dá òhehe olówó àṣẹ ọdẹ títí tó wá kan omi yìí ó wá lọ sígbó òpólé lọ sọ fún Láròyé àtàwọn èèyàn pé ó lọ tẹ̀dó ìdíwọ́ wá tẹ̀dó ilé ibi ọ̀ṣunbà ńlá fi àkọ́kọ́ ṣùgbọ́n gbà wọ́n wà létí omi yìí ó dijọ́ kan ni obìnrin kan wá dáná ó sọ àrò sí ẹ̀gbẹ́ igi ó gbàgbé kó pa iná ìgbà tí ó dòru igi wó lu odò mọ́lẹ̀ bí wọ́n ṣe gbọ́ ìwárìrì ariwo tán pẹ̀lú ẹ̀rí ni ẹ tí wọ́n ń gbò tí ń sọ pé Òṣogbo gbogbo kòkó aró mi lẹ́mọ̀ ti fọ́ tán Òṣogbo iná sọ di Òṣogbo ń ló gbé kúrú sí Òṣogbo lónìí ó wá sọ fún wọn wọ́n ṣètùtù ńjọ́ náà wọ́n bẹ́ẹ̀ wọ́n béèrè tí ọmọ gbà lọ́dún ń ló wá ní kí wọ́n rìn síwájú kí wọ́n mọ̀ gbé lọ́dọ̀ wọn ó ní tí wọ́n bá kan òkè kínní kí wọ́n mọ̀ dúró tí wọ́n bá kan òkè kejì kan mọ̀ dúró tó bá di òkè ẹlẹ́ẹ̀kẹta kí wọ́n tẹ̀dó ń bẹ̀ òkè ẹlẹ́ẹ̀kẹta làáfin ńlọ́wà lónìí ṣùgbọ́n láti mú ẹ̀jẹ̀ àti ìmọrírì ìṣẹ́gun tó ń bá wa ṣe gbogbo tá à ń béèrè lọ́wọ́ rẹ̀ tó ń ṣe é ó ní wọ́n wá sàdé lọ́dọọdún ni wọ́n wá láyàjọ́ ọrú ọjọ́ báyìí ni wọ́n wá máa ń mú ọmọge tí ò tí ì mọkùnrin ni wọ́n á gbé gbálẹ̀ lórí ńlá wa ń wá sódò ńlá wa ń ṣe ìrántí a dẹ̀ tún ṣèwúre ó dẹ̀ ń ṣe nǹkan tá à ń fẹ́ ẹni tí ó dúpẹ́ náà dẹ̀ ń dúpẹ́ oore. Hmm, hmm, hmm. ah màmá bẹ́ẹ̀ ni màmá sọ fún wa wípé olùtí ló jẹ́ kí àwọn ènìyàn mọ ibi yìí nígbà tí ó sì mọ rírì Good afternoon. What is your name? My name is Christina Mackenzie. Okay, so which country are you from? I come from Finland. You, yes, Europe. Wow, that's nice. It's a long way. Yeah, really a long way. So when did you hear about Oshun? When was the first time of hearing about Oshun? Mm, I don't remember because I had to find, I had to make a lot of investigation about this yes, first I went to Cuba. You went to Cuba? I found a tradition, like this kind of tradition, but the people couldn't tell me where it comes from originally. But they say they use Yoruba language. So I understand, aha, then I start to look for where is Yoruba, where is Yoruba, ah, Nigeria. <laughs> That's really nice. béèrè ìbéèrè a ti sọ gbogbo ẹ̀ ẹ kásán sá ẹ kásán sá ẹ báwo lẹ ṣe mọ̀ nípa ìlú ọ̀ṣun gangan. mo ti mọ̀ nípa ẹ̀ ti pẹ́ ní gosmo láti kékeré mi ní ọmọ yèyé ọ̀ṣun of Lagos so wọ́n máa ń wá síbi every time so òun náà fẹ́ wá síbi láti ibi láti àlá tí ń plan ẹ̀ so mo wá ní pé kó wá mọ̀ bí ó dẹ̀ ó dẹ̀ appreciate ó dẹ̀ like ẹ̀ gan. Hmm, ẹ ti pàdé ẹ̀yin gangan ni ọmọ yèyé ọ̀ṣun. ìyá àyà Benny Benny bẹ̀rẹ̀ hẹ́n kó tún fẹ́ bí o pé báwo ni àwọn gangan ṣe ní ìgboyà láti lè Hoje ele fala, ela está perguntando por que você tem coragem para vir para cá, se você está gostando. Sim, tenho muita coragem, era um sonho no Brasil. Conhecer o Xobô, conhecer o Xu, fico emocionado. É, para mim, muito bom. Benny Benny Au, au, au. òun ti fẹ́ wá síbi ti pẹ́ pé òun wà emotional pé òun wish láti mọ Ọ̀ṣun Òṣogbo pé ó dẹ̀ wà happy láti mọ Ọ̀ṣun Òṣogbo pé ó ti wà nínú plan òun tipẹ́tipẹ́ ó ti wà nínú plan wọn tipẹ́tipẹ́ láti wá wo gbogbo àwọn nǹkan ribiribi tí Òṣogbo ń ṣe bẹ́ẹ̀ ni pẹ̀lú wíwá tí ẹ wà níbí yìí àwọn nǹkan wo lẹ ti rí ní kàyéfì tí ò tiẹ̀ tẹ́ẹ̀ rí rí. nípa tèmi kò sí ṣàṣà ní tí mo ti rí tó jẹ́ kàyéfẹ́ òun ni lórí àwọn nǹkan tó jẹ́ pé ó yà lẹ́nu pé inú ẹ̀dẹ̀ dùn láti mọ ìṣẹ̀ṣe gbòòrò gan. Qual que vocês, as coisas diferentes que você tiver, que você gosta de dia de hoje, que deixa você mais emocionante? É, de ver várias pessoas é, do mundo inteiro na nossa mãe África, que foi quem trouxe axé para nós, quem trouxe saúde, quem trouxe felicidade. Então é bom ver que o mundo inteiro hoje celebra Oxum. different attire all over the world Cuba láti America láti America Costa Rica there's another Finland woman there gbogbo ọdún kan báyẹn ní o dùn pé òun àwọn mama Ọ̀ṣun Africa. àwọn orí màmá ọ̀ṣun màmá Africa You know what dẹ̀ do, Benny, Benny, Benny. thank you so much thank you thank you so much thank you thank you.